ẹ ṣe àdúpẹ́ yẹn. ìlọsíwájú aya ó ń bẹ ò lọ́wọ́ ọkọ rere. mú ìwé àkẹsọjí àbíà. já lọ síbi tòní. ẹ fọ́nrán kan sìn. fún ọmọ tí a bá bí. ẹ fọ́nrán kan sìn tí mo ní ọmọ tí ètò jẹ́ ẹ̀ẹ́dógún bí ni. Ọlá túmọ̀ sí ní tá a fẹ́ mú jáde ń bẹ̀ náà tó ń ṣẹlẹ̀ láwùjọ tó mú kírun ń tá a wí níjẹjọ ń kó tó máa ṣẹlẹ̀ tí òbí òbí sígun tọkùnrin tàbí òbí sígun tóbìnrin tí ọ̀kà sí òbí sígun tọkùnrin tí ẹni ló sábà ń ṣẹlẹ̀ sí tí wọn ọ̀kà sí tó sì jẹ́ pé ọlọ́dà ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ rú dòní mo rò ẹ gbọ́ mi dáadáa n tẹ́ gbọ́ nínú fọ́nrán yìí tí a fẹ́ tẹ̀ síta yìí àìlákàsí àwọn òbí igun tàwọn ọkọ tàwọn ọkùnrin ó ti mú kírú tí ẹni yìí sọ jáde yìí kó da ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin rú tí tọ́pọ̀lọpọ̀ ẹbí ò sì ká sí ẹ wò ó àfi kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ ní tí mo fẹ́ mú jáde kó lè yé yín dáadáa ṣọ́ọ̀tì ya mú ìwá ọya jẹ́ àlọ́ jẹ́ àlọ́ jẹ́ àlọ́ jẹ́ àlọ́ sókè lọ́hùn jẹ́ àlọ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ o ńgbà bá padà dé a ó àtúnjọ wá kí ni tó ṣẹlẹ̀ gangan. hello mọ́mí jí ọ̀ ẹ káàárọ̀ mà ẹ bẹ̀ kó ètò àárọ̀ yìí mà olùwà màsàgbára ẹ nípa prógámù tẹ ṣe ní um, tẹ ní àwọn obìnrin kò dá kí obìnrin máa gègùn fún ọkọ ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ń àti get nọ́mbà yín jọ yẹn láti lè share experience mi pẹ̀lú yín but mi ráyè get contact ni mo ti làárọ̀ ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní nǹkan tí mo fẹ́ ní ọjọ́ àárọ̀ mi tí mo lè gbé ọmọ ẹyọ fún un ṣùgbọ́n nígbà tí mo bí ọmọ ẹyọ kan yìí èmi ni mo tọ́ oyún mo ṣe aláàrú mo ṣe ọmọ ọ̀dọ̀ tí mo fi tọ́ oyún mo bímọ tán wọ́n lọ yọ̀ fún mi pé mo bímọ ìyá ọkọ ẹ̀dẹ̀ wà ìyá ọkọ mẹ́wàá wọ́n gbé mi àtọmọ lọ sílé wọn a lọ ṣe ìkómọ mọ bífọ́ ká tó ṣe ìkómọ mo ti gé èékún yẹn fún tí mo lè ṣépè fún gidi ẹ̀jẹ̀ ìbímọ ni mo fi ṣe èpè fún ṣùgbọ́n nísìn mo mọ̀ pé ó ń jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ́wọ́ torí pé kí ni ó ń wá ojú rere mi àti ọmọ náà ọmọ náà wà lákàtà mi lóòótọ́ kò gbé pẹ̀lú mi ọ̀dọ̀ ìyá mi ló ń gbé ṣùgbọ́n kí ló wá dé tó ṣe jẹ́ pé àwọn ọkùnrin wọ́n sì máa ń fìyà jẹ àwa obìnrin lọ́nà tí kò tọ́ débi pé ọmọ tí mò ń sọ̀rọ̀ ọ̀dọ̀ mi ló wà tẹ́lẹ̀ nígbà tí mo rìn má rìn after four years ìgbà tí mo rì márì tán ẹni tí mo fẹ́ ó ti bímọ méjì ọkùnrin méjì kí n tó fẹ́ ṣùgbọ́n mo fẹ́ tán mo bímọ fún ó wá di pé ó máa treat mi iwájú wa ṣe lọ ẹ̀yìn ṣe padà sí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ misunderstanding wà láàrin mi àti débi pé ìgbà tó máa ń nà mí in fact tí n bá sọ nínú hundred percent ìfẹ́ tí mo agídí ló fi kú ten percent ìmọ̀ràn wo lè fẹ́ gbà mí ẹ ṣe mọ́. ẹni ọjọ́ ìrọbí lẹ fi wọ́n gégùn ni. rárá mà. ìgbà wo lẹ wá fi wọ́n gégùn. lẹ́yìn tí mo bímọ tán ìfọ́ka tó ṣe nínú. kí ni ìgbọ́n mi sílẹ̀ báyìí. ẹ ń mo mọ̀ ṣùgbọ́n tí mo sọ ni wípé ṣé kí lẹ̀ṣẹ̀ tán sẹ́yìn nínú oyún tó mú yín tó mú yín fi wọ́n gégùn lẹ́yìn tẹ́ bímọ tán. nígbà tí mo wà ní tí mo lọ bá deny pé nǹkan lòun lò. a ti tó gbà wo tẹ́ ẹ lóyún tí wọ́n fi deny ọ̀sẹ̀ kan oṣù kan oṣù méjì. oyún yẹn ò sì lè ju ọ̀sẹ̀ kan lọ torí pé ó dẹ̀ ti fún ẹlòmíì lóyún gbà yẹn tí mo dẹ̀ mọ̀. ẹ̀yin ti mọ̀ pé nìkan ti lóyún fún wọn kẹ́yìn tó ná kẹ́yìn tó discover pé lóyún. bẹ́ẹ̀ni gbàtẹ́ discover pé lóyún ẹ wá lọ sọ fún pé mo ti lóyún. ó dẹ̀ sọ fún mi pé òun kọ́ lòun lóyún ó dì náà ẹ̀ ẹ sọ̀rọ̀ sókè dáadáa mi gbọ́ yín. ó dì náà yẹn délẹ̀. ṣe àwọn fámìlì kankan ò tí ì mọ̀ yẹn gbà yẹn ni. àwọn fámìlì ẹ̀ apè pe fún fámìlì mi fún dáàdì mi gan lọ dáàdì mi dẹ̀ ní pé kò sí wàhálà tó bá sọ pé òun kọ́ lòun lóyún ṣùgbọ́n ó dá àwọn lójú pé tó bá bímọ tán wọ́n á padà wá hmm. wọ́n wá yọ̀ fún mi. dáàdì yìí dìde tẹ̀lé yín lọ bá wọn. bẹ́ẹ̀ni ọmọ wọn sì dìnnà ìpò nǹkan ló ń lóyún. bẹ́ẹ̀ni Hmm. ǹjẹ́ ẹni tí ó fún lóyún ta kọ̀kọ́ yẹn ẹjọ́ máa ń pàdé ń bẹ̀ ni. bẹ́ẹ̀ ni mà. tó ẹjọ́ mọ́ra yín pé girlfriend lẹ́jọ́ jẹ́. ìgbà tí a lọ ń gbà yẹn ni mo rí gẹ̀ yẹn torí gẹ̀ yẹn náà afẹ́fẹ́ wọn ṣáà ń sọ pé yẹn kò rí ọkọ wọn ò lè fún yàn lóyún kò lè ṣe kíní kan bọ̀ dáàdì mi ò ní time fún gbogbo ẹjọ́ yẹn so ìgbà tí mo dẹ̀ bímọ tán lọ yọ fún wọn kó àwọn èèyàn wá kán wá wo ọmọ gbàtọ́dẹ̀ rẹ ọmọ tọ́dẹ̀ rí pílò tó ọmọ jọ so wọ́n dẹ̀ padà lọ ní ìjọ ọmọ kan tọ́jọ sọ kó tó wá di pé wọ́n pè màmá ẹ̀ kó tó wá gbé wa. ok pẹ̀lú pé ẹ lóyún tẹ́ ẹ sọ fún pé ẹ lóyún tó sọ pé nǹkan ló ní tó takú délẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì yín wọ́n tẹ̀lé yín lọ bẹ̀. ṣùgbọ́n tó tẹ̀lé yín lọ bẹ̀ pé ọmọ yín lọ́fọ́mọ wa lóyún. wọ́n tún takú òun náà takú. bẹ́ẹ̀ni nǹkan tí mo sọ ni wípé ẹni tá ẹ ló fún lóyún tó ti kọ́kọ́ fún lóyún yẹn mo ní ìgbà tá ẹ ṣe mọ èèyàn ṣàmọ wá boyfriend ẹ lọ ẹ̀yin ti mọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀. mi ò mọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀ torí pé àjọ gbẹ̀ǹbì kan náà ṣùgbọ́n nígbà tá a lọ yẹn. níjọ́ tí family yìí lọ declare fún ọ family rẹ̀ fọmọ yín lè fọmọ wa lóyún lẹ rí. mo rí mo rí bẹ́ẹ̀ ok so wọ́n ṣàwọ̀ atakúdẹ́lẹ̀ àwọn parents ti wá ní kò sí wàhálà jẹ́ àrèlé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni dáàdi yín wá ń sọ ń gbọ̀n mú yín délé pé kò sí wàhálà ń gbà tọ́ ọmọ bá dé tí ẹ bí ẹ takú ní ìsìngbọ ọmọ bá dé wọn mọ̀ pa ni pé wọn padà wà claim ọmọ àbí. sọ wá jẹ́ pé ńgbà tí ẹbí yín dóyún tọ́ táyìn náà dóyún tọ́ tí ẹ wá bímọ tán. bẹ́ẹ̀ni dáàdi mi dẹ gbéra wọn tún lọ yọ fún un. good wọn wá rán yàn wá. wọn wá rán yàn wá. ṣùgbọ́n àtọ̀ wá rán yàn wá èèyàn mélòó náà rán wá. àwọn ọgbẹ́yàn mẹ́ta dìde obìnrin méjì ọkùnrin kan. lábẹ́ òbí yín náà lẹ́sìn wa sògbà tí àwọn yẹn wá lọ fún wọn lábọ̀ pé ọmọ lágbájá mọ̀ lọmọ yìí ọmọ rẹ̀ mọ̀ ní ọmọjọ́ tìmùtìmù ni ọwọ́ ẹsẹ̀ ràn yàn wá kó tó dìgbà anémì ah, ókè náà ẹsẹ̀ wá wá gbé yín kó tó dìgbà anémì ẹ wá lọ sọmọ lórúkọ lọ́dọ̀ wọn gbẹ sọmọ lórúkọ tán kàn wọn ò sì jí ẹ dúró àbí. ìgbà tá a sọmọ lórúkọ tán ọwọ́ tó ń gbé mi ò understand it because gbogbo owó tí mo gbà ni mo fi sọ pé mo fi gbọ́ bùkátà ọmọ mi náà torí owó lẹ́yìn tí mo gbà ni mo fẹ́ fi sọ pé bóyá a fi jẹun torí òjò agírí kò jọ kan ló ṣàfihàn la ṣàfihàn mánéjì ńbẹ. àbí àwọn òbí ẹ ni wọ́n gbé yín lọ yẹn ni àbí inú ilé ibi tó gangan wà. ilé family house wọn ni mà ilé tí bàbá ẹ̀ gangan kọ́ torí bàbá yẹn ti ṣaláìsí fún un alright n tí mo fẹ́ fàyọ ni wípé ṣé ìgbà tí wọ́n lọ ìgbà tó ti declare fún tán tí ó ti wọ́n ti wá padà gbà páwọn làwọn àwọn wàá sọmọ ló kọ ilẹ̀ fi gégùn ni àbíjọ́ ìrọbí. nǹkan tó ṣẹlẹ̀ ní mà torí ẹ̀ mo ṣe sọ pé kò ń ṣe ọjọ́ ìrọbí mo ti bímọ ṣùgbọ́n ó kù ìjọ kẹta tá a máa ṣe nínú. tí wọn ò tí wàá gbé yín gbà yẹn. tí wọn ò tí wàá gbé mi. ẹ̀ẹ́dẹ̀mọ̀pọ̀ wọ́n bọ̀ ẹ̀ẹ́dẹ̀mọ̀pọ̀ ń bọ̀ wàá gbé yín gan. bẹ́ẹ̀ni ok. tí mo dẹ̀ ti kúrò ńbẹ̀ ọmọ náà ju oṣù mẹ́rin lọ tí mo ti kúrò. Hmm, wọn àti wẹ́yìn yín wòdì sí i náà. lágbára ọlọ́run. Hmm, now wọ́n wá rán èèyàn wo ọmọ pé ọmọ tá a láàfẹ́ oyún rẹ̀ tí bàbá rẹ̀ tó wá sọ fún apó ti bímọ yìí o ẹ wá lọ rèé wo bó fi gimú jọ wá o bó fi pàkọ́ jọ wá o bó fi pèsè jọ wá o wọ́n wá rán èèyàn wá ìgbà kan rán èèyàn wá ṣé ká tó ròyàn wá ilẹ̀ ti fi ọmọ wọn gégùn. wọ́n tó ròyàn wá ni mo ti ṣẹ́ ìpè fún. Hmm. wọ́n tó ròyàn wá. ṣùgbọ́n ìyẹn òwúlẹ̀ mọ̀ pé wọ́n ràn yàn wá rárá. mi ò mọ̀ pé máa ràn yàn wá o torí mi ò fẹ́ lọ gan ṣùgbọ́n bàbá mi ló ní dòdò mú gbọ́dọ̀ lọ. Hmm. Hmm. a ah, nídìí àti máa béèrè irú ègún tẹ́ ẹ fi ọmọ wọn gé tọ́ra àmọ̀ pé nínú ẹ̀dùn ọkàn ló lè mú yín ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n látìgbà yẹn wá ń kọ́ ọmọ yẹn ó ti pọ́dún mélòó báyìí. ó ti pé fourteen years. wow dísìn dísìn kò sì béèrè ọmọ lọ́wọ́ yín. kò béèrè ọmọ o torí pé nígbà tí ọmọ ti gbọ́n jù nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ mi mo dẹ̀ fún ọmọ. good tó bá nídìí ẹni tí n kò pè ṣùgbọ́n tó bá pè ẹ ó lè ní ẹ kò sówó lọ́wọ́ nǹkan máa gbàdúrà fóun èmi ò ládùúrà tí mi ò fẹ́ ṣe fún ẹ torí pé mi ì sí lábẹ́ ìyàwó tó dẹ̀ wà lábẹ́ yìí náà gbọ́ pọ́nú ti kú lọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ Wow. ó ti kú òun dẹ̀ wá mo wá bí mi wá kà mọ̀ kó máa ti bímọ márùn-ún fún. kó tó di pé yẹn ṣẹlẹ̀. kó tó di pé yẹn kú. ó dà kò burú. mo mọ̀ pé mo mọ̀ pé mo mọ̀ kó ti kú torí ìgbà míì ni wọ́n kàn tó bá tó bá yá tó bá pè mí tó bá ní lágbájá ń kàn kò ní sọ nǹkan kan. ó dà ẹ jẹ́ ká fi mọ bẹ́ẹ̀ yẹn nínú fọ́nrán yín tí mo gbọ́ ẹ tún fi nǹkan kan kún pé ẹ tún wá tún lọ fẹ́lòmíì lẹ́yìn ọdún kẹrin kí lẹ ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹni yẹn. ẹni yẹn ó ọmọ méjì before kí n tó máa rí. ó dẹ̀ sọ fún yín. bẹ́ẹ̀ ni tẹ́mi fúnra mi mọ̀ tóun fúnra ẹ̀ náà dé mọ̀ pé mi ò bí mi ṣùgbọ́n kan tó wá ṣẹlẹ̀ ni pé òun fúnra ẹ̀ mọ̀ pé òun ṣe kí ni. òun fúnra ẹ̀ mọ̀ pé mo bí mọ. good pẹ́yìn náà bí kan òun mọ̀ pẹ́yìn bí kan ẹ̀yin náà mọ̀ pé bí méjì. okay. okay ṣùgbọ́n gbà tí. ó bí méjì yẹn ìyàwó yẹn wà pẹ̀lú ẹ̀ ni àmọ́ bí méjì yẹn ìyàwó yẹn ti lọ. ìyàwó yẹn ti lọ mi ì bá ń lé rárá rárá rárá kódà mi ì rí rí mi ì mọ́ mi ì rí sójú. ok. bó ti náà ọmọ méjì yẹn nígbà tí mo fẹ́ ìkan wà lọ́mọdún mẹ́fà mhm. ìkan wà lọ́mọdún mẹ́ta mhm. èmi lè ni mo tó àwọn méjèèjì títí di àkókò tí mo wà. ibẹ̀ náà lẹ ṣì wà yìí. ibẹ̀ náà ni mo ṣì wà ṣùgbọ́n àwọn ọmọ yìí wọn fẹ́ fi mí lọ́kọ̀ wọn fẹ́ sọ mí dorogún. ó dà ṣe ẹ̀ sáfi àwọn ṣépè ń tiwọn. mi hmm, ò hmm, torí ìgbà tí there was a time ìgbà kan tó náà tó gbé ọwọ́ ẹ̀ sókè mi dẹ̀ sọ pé yẹn kò lè fi ṣe nǹkan rẹ̀. Ah. Hmm, àwọn náà gbọ́wọ́ sókè wọ́n náà yín lẹ́wọ́ á ní ah, gbọ́wọ́ sókè ó tún náà mí ọwọ́ yìí o báyìí kàṣà báyìí káwòdì o. kò burú màá fún yín pè pé kẹ́ ẹ yọjú sí wa ẹ pẹ̀lẹ́. ìwọ olólùfẹ́ mi súnmọ́ mi pamọ́ mi aṣọ wọ́pọ̀ ó lè dá. ibi tá a wí ládé ẹ káàbọ̀ bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. ẹ̀yin méjì ó bàjẹ́ múlẹ́rọ́ akọ̀gùn múlẹ́rọ́ atẹ́bíṣe múlẹ́rọ́ ìyámẹ́tò múlẹ́rọ́ ìyálóde múlẹ́rọ́ ìyá àṣàlẹ̀ múlẹ́rọ́ bàbá àṣàlẹ̀ múlẹ́rọ́ èyí múlẹ́rọ́ bá a mọ̀fẹ́ múlẹ́rọ́ ọ̀rọ̀ tún rèé o ẹ̀yin tó yẹ tiyín náà ń bọ̀ lọ́nà gbogbo abala fún gbogbo èèyàn lóye. <laughs> kan ní Fresh FM mọ́ kọjá ààfin ọba ó tẹ̀ ṣe pé ààfin ọba ní iléeṣẹ́ tiwa náà gangan orí ọba ní ìkànnì Fresh FM gbogbo rédíò tó kù. ọ̀rọ̀ àjọsọ ẹ rí báyìí o ṣe é tún ti gbọ́. ntí ọmọ tí ètò jẹ́ ẹ̀ẹ́dógún bí òun ni eléyìí ṣẹ̀rí àmọ́ fi àwọn ẹ̀rí kọ̀ọ̀kan gbéṣẹ́ wa lẹ́sẹ̀ kí àwọn oní irọ́ ni irọ́ ni wọ́n lè mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ni ẹ̀yin ọba lè ṣerú ń tẹ́ ẹ gbọ́ ẹ mọ̀ pé àwọn kan ń ṣerú ń tẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ bá ti ṣerú ń tẹ́ ẹ gbọ́ ẹ fi ní ṣerú ń tẹ́ ẹ gbọ́ ṣó ti yẹyin dáadáa ẹ̀yin ọba lè wúrú ìwà tẹ́ ẹ gbọ́ pẹ́nìkan wù sọ́kọ tàbí ìyàwó ẹ̀ ẹ lè mọ̀ wípé àwọn kan wùwà yẹn o ó bá a do ọlọ́ni ò jẹ́ mọ́ wúrú wà yẹn o bẹ́yìn náà bá wà ní lọ́kàn láti wúrú wà yẹn ẹ ti mọ̀ pé ọlọ́mọ ẹ yá withdraw. bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé a máa fi ẹ̀rí kọ̀ọ̀kan ó ti dẹ́kórìta ká máa fi ẹ̀rí kọ̀ọ̀kan gbèlẹ́sẹ̀ pẹ̀lú ohun ẹni tọ́rọ̀ bá jẹ mọ́ ẹ kúkú lè mẹ́ni ọ́ sọ̀rọ̀ nísìn ẹ kàn máa fẹ́ àhọ́jọ ah, òun lágbájá àhọ́jọ òun ah, àbí lágbájá ẹ̀yin ni ẹ wá mọ́ ọ́n. <laughs> ẹ̀wọ̀n ìyá bàtà nìyẹn bó ṣe wù yín. ìlọsíwájú wa. táwọn wí nìyẹn pé ètò yìí ń da ṣọ́ọ̀bù tó pọ̀ ẹni mẹ́ni ó sọ̀rọ̀ ẹni mọ bí ó ti sọ̀rọ̀ ẹni mọ tó ti sọ̀rọ̀ ẹni kò yé yín ẹni mẹ́ni ó sọ̀rọ̀ ẹ̀. ṣé n tẹ́ a fẹ́ mú jáde ti yé yín báyìí? ẹni náà fi ẹni tọ́jú ọkọ àárọ̀ rẹ̀ yẹn ó lóun fi gégùn. ọmọ tí a bá bí. ǹjẹ́ ẹ̀sìn wàá mọ ń tọ́fà wọn ò mọ̀ pé ntáyé ọmọ àwọn fi rí bó ṣe rí ní àfọ́fà ọdún kẹwàá sẹ́yìn ọdún kẹẹ̀ẹ́dógún sẹ́yìn ogún ọdún sẹ́yìn ṣé ẹ mọ̀ tó pọ̀ fà á ìyẹn lèmi fẹ́ mú jáde láàárọ̀ yìí o lẹ́yìn wa ọ̀la ọmọ yín tó fún ẹnìkan lóyún tẹ́ ń gbóyún wá tẹ́ ẹ ní ọmọ yín kọ́ lónìí ẹ mọ̀ ọmọ tó ti tẹ̀yìn ẹ̀ jáde báyìí. yín tó takú wọn lé níjó ní àbí ṣẹ̀yìn náà ti mọ rántí báyìí pé kan ó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ọmọ yín tó takú wọn lé pé mọ́mí mi àlẹ́ mi kọ́ mo ní èmi kọ́ mo ní tàbí kí bàbá ọkọ tàbí yàyà ọmọ wa kọ́ lónìí ẹ̀yin náà sì tún support ọmọ yín yẹn àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń lóbìnrin ti irú ń tó ṣẹlẹ̀ yìí tó mú kẹ́lí ẹni tó sọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ láàárọ̀ yìí àìmọye bẹ́ẹ̀ ẹbí ti ẹni yìí la gbọ́ yìí àìmọye bẹ́ẹ̀ ńlọbìnrin yóò ti firú àwọn ọkùnrin bẹ́ẹ̀ rèé sẹ́yìn ayé irú ọmọkùnrin yẹn yóò wá máa rí báṣu bàlábàlábàlá ẹ wàá ní ronú sí pé àbí nǹkan báyìí n tá a fẹ́ mú jáde lórí ètò òmúléró láàárọ̀ yìí nìyẹn o. gbogbo àìmọye ọ̀nà ni obìnrin ti fi ọkùnrin ré tí àwọn ẹbí gan tó sọ̀pọ́ọ̀tì ìṣẹ̀lẹ̀ yẹn lọ́dún yẹn nígbà yẹn tí wọn ò ní kíyèsára tí ò sẹ́ni tó sọ jí pé ẹ mọ̀mọ́ jẹ́ àṣekínní ìbáyìí ẹ bọ́bá sì bímọ tán ẹbí wọn lórí oyè èsùn ta lóòótọ́ a mọ̀ wípé láti pàṣẹ pé ìrìn ẹsẹ̀ ọmọbìnrin ọ̀mọ́ ń gbà míì tọkùnrin bá ti kẹ́fìn bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ó lè má jẹmi nìkan mo níbẹ̀ yẹn ó lè má jẹmi nìkan mo níbẹ̀ yẹn èyí tó jẹ́ pé mo máa ń rí lágbájá pẹ̀lú ẹ̀ mo máa ń rí làkàṣègbè pẹ̀lú ẹ̀ mo máa ń rí tàmẹ̀dù pẹ̀lú ẹ̀ àmọ́ jẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n ti mọ̀ pé irú ògiri wa ni ẹni tó ń bá rìn kí ló dé tó tètè họ ṣẹ́rú inú láptọ̀pù ẹni yẹn ló yẹ kí wọ́n ti máa lọ́gìn tó òwúlẹ̀ ní lè gbọ́mọ bàbá gbọ́mọ wá fún wọ́ tètè yá tètè họ àbí. bá a bá rí ìdílé tó bá jẹ́ pé ẹ ti kọ ọmọ náà sẹ́nìkan lọ́rùn rí ẹ yá ṣàtúnṣe láàárọ̀ yìí. ara wọn míì ìdílé míì wà tí wọ́n sọ pé ọmọ kan ń bẹ́ ń ta ọmọ yín kan ń bẹ́ ń ta èèyàn mi kan ọ̀rẹ́ mi kan pàdé mi kan ìmùlẹ̀ mi kan kì í ṣe nílẹ̀ yìí ló wà ó ṣe àlàyé tó jẹ mọ́ tí ìrírí ẹ̀ kan wà tí ó jẹ́ wípé àfìgbà tó wá ọmọ yẹn rí o ńgbà tí ọ̀pọ̀ wọn lọ gbọmọ sí wọn ní níbo níbo bolo tí ń bọ̀ tó lòkun lọ́rùn kí ló pè é ọmọ ajá àbọ̀ ọmọ ẹran lọ́n wá kí ọ̀pàdé kankan ládùúgbò yín ni wọ́n yé sanra ládùúgbò yín ni òó òun ọ̀wọ́ ọmọdé òun ọ̀wọ́ mẹ́ran òkè ọmọ adìẹ lọ́n wá ó rí sọ adìẹ kankan tó yà sí tó ti lọ ra adìẹ adìẹ adìẹ <laughs> ọmọ òun ló wá ọmọ wo tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé tí o rí ọmọ yẹn gba ayé rẹ̀ lè bẹ́ sùn ẹ̀ ibi tá à ń lọ lórí ètò múlẹ́rọ́ làárọ̀ yìí nìyẹn ẹ jẹ́ ń ṣí ojú òpó lẹ̀ ẹ̀rí kó tó ṣàkàwé débi ìrìn àjò rẹ̀ lẹ́ẹ̀kejì tó tún wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo níṣẹ́ ìsàtúnfẹ́ ni yìí náà rèé òun ò fire ṣùgbọ́n ìjọ kan wà tí wọ́n gbọ́wọ́ wọn sókè tí wọ́n na òun tó ń sọ pé ẹ sì na òun ẹ ní fọwọ́ yín ẹ ẹ fi jàmàlà tí ò lẹ́ran mọ́ ẹ ràn fi jàmàlà tẹ́ran rẹ̀ ṣe sọ̀nkú sọ̀nkú ẹ dákun èpè kí n kí òjò rè é ẹ bá ń sílẹ̀kùn lẹ̀ káwọn èèyàn wọlé ẹ lọ́hún zero eight zero three two three two ten fifty nine hmm. kí lobìnrin ṣe é sọkùnrin tó lè mú ègún wá ọmọ tí ètò jẹ̀ẹ́dógún bí ilẹ̀ tó gbọ́ yìí ẹ lọ́hún ìwà wo lobìnrin lọkùnrin ṣe sóbìnrin ní sóbìnrin tó lè mú ègùn wá wọ́n máa dé ọ̀tún wọ́n mọ̀ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ lọ́wọ́ kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀ sì ní ronú báńtẹ́ ti ṣe sẹ́yìn. international brothers ẹ bá mi dá sí. zero eight zero three two three two ten fifty nine. hello. hello hello ẹ káàárọ̀ dr tayo faleti. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ kó ètò ilé wo ní dàrú o àní dààmú lágbọrọ lọ. ẹ bá ní dá sí. orúkọ mi ni kọmírin dáadáa jẹ látòkè bọlá. Mm. iṣẹ́ mi kàn fẹ́ sọ ní ṣókí ni wípé àwa tá a jọkùnrin a rí bí àwọn obìnrin ṣe ṣe pé àwọn fún wa gègé nígbà tí a ti bímọ fúnra wa ìyẹn kó tó ṣèdí pé àmọ̀ fi ara ni wọ́n láti mọ̀ fún wa gègé a lè jà láwọn ìjà pípẹ́pẹ́ mi ká sọ̀rọ̀ mi tí ò dénú tí ò dénú nígbà tó fún yàn lóyún tọ́jọ́ fún ọ̀pọ̀ lọ fún lóyún ọdún tó fẹ́ lómi lóyún àwọn ọkùnrin ẹ jẹ́ ká máa nítẹ̀ lọ́rùn ẹ jẹ́ ká máa nítẹ̀ lọ́rùn níbi o ti lọ síbẹ̀ yẹn ọba yẹn ti bímọ méjì arábìnrin ti bímọ kan ọdún fàyè ni lára ìrìn àjò abala bíi rẹ̀ nìyẹn tabala ha eh, ìní ọkọ̀ eh, oyún sí lọ́rùn àwọn ẹbí ẹ dìde wọ́n lọ bá ẹbí ah. ọ̀dà ọkùnrin àwọn ẹbí ọkùnrin takú ọmọ náà takú pé ah, bàbá àyàwó bàbá eh. bàbá ẹni tí ọmọ yín tọ́pọ̀ yóò bí eh, táyà eh, mọ́tò wọ́n dìde. àwọn ọkùnrin àwọn ọkùnrin. ọwọ́ gbàrú ọ̀sọ́mọ ọ̀dọ̀ wọ́n dà kó kẹ́bẹ́ kó kẹ́bẹ́ kó kẹ́bẹ́ ẹ jẹ́ káwọn ọkùnrin ẹ jẹ́ káwọn níbẹ̀rù ọlọ́run kẹ́mi wàá balẹ̀ gùn tó yá mọ̀ ọ́ pé àwọn ọkùnrin wọ́n jẹ̀ mọ́ kúkú wọ́n jẹ́ ọkọ̀ ọkùnrin jẹ̀ mọ́ kúkú omi táwọn fọwọ́ fà yìí gan tó kò lè mọ fàkó òjijì fún wa ni mm. tó kò lè mọ ẹ̀mí kúkúrú fún wa ni mm. àwa ní àwọn obìnrin o àwọn ló ń jọ ń jọ mọ àwọn ọkùnrin o kì í ní ìtàn ṣé omi táwọn fà yìí ṣé ó dà bẹ́ẹ̀ ni. ẹ mọ̀ pé ntẹ́yìn ò ní jẹ kọ yóò fi run mú rárá rárá rárá. bó ṣe bó ṣe rí orí nìyẹn ah. mo rà wọ́pọ̀ ẹ jẹ́ ká yí padà o mo rọ̀ wá o ẹ jẹ́ ká yí padà o ẹ já mm. níbẹ̀rù ọlọ́run o. Mm-hmm ẹ ṣeun comrade Dáre Àjàyí inú mi ti ẹ̀dùn fún ìpè tí mo fi ṣẹwọ́ láàárọ̀ yìí. ìyá tó wọ́n mi dàgbà ìyá tó bí mi. mo lérò rèé fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn orí àtọrùn náà lọ́tẹ́fàdà tẹ́mọ́dà àrà sórí afẹ́fẹ́ òó ẹni ẹ̀gbọ́n orí ọrùn tí ń sọ̀rọ̀ iṣẹ́ mò ń dá ọ̀rọ̀ sọ ni ẹ̀ rórí lórí mi ibi tó rí bá wà ọrùn wà ń bẹ̀ hello. hello. hello. orí wà lálàáfíà ara ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o. ẹ lẹ ẹ ra sa o. ẹ jàre láti ìjẹ̀bú ni mo ti ń sọ̀rọ̀. ẹ bá yín rédíò yín sílẹ̀ mọ́ ohun yín yẹn tó ń jáde lábẹ́nu. lábẹ́ rédíò sọ́ọ̀rì ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹni ọkùnrin mhm. tó bá bóbìnrin tó bá bóbìnrin láṣepọ̀ tóbìnrin yẹn tó kí ọmọ yẹn tó doyún eh. tó bá kọ̀ tí obìnrin bá ṣépè fún oyún yẹn àbí èpè yẹn dandan ni kò mọ̀. èpè ni kò ṣe kí ni ó di dandan kí èpè yẹn kó jà lára ọkùnrin yẹn. Ah, àjẹ́ o. wàláì nítorí pé àwọn obìnrin àwa ọkùnrin la máa ń pe obìnrin o. Hmm. tóbìnrin bá tẹ̀ ṣe sí ẹ tó bá láìkẹ́ ò ní súnmọ́ hmm. àmọ́ o súnmọ́ tán o fà mọ́ra kó tó gbèdì ilẹ̀ fún ẹ wàá fi nǹkan kan tù lójú hmm. ṣe báyìí máa ṣe báyìí fún ẹ máa ṣe báyìí fún ẹ ó wá ṣe tán ó doyún tán ó wá sá sẹ́yìn ó wá níwọ̀kọ́ lò lóyún yẹn obìnrin yẹn wá lọ ń da afá ó ń da gbé ó ń ṣe gbá ó ń jìyà o ń ṣe bó wá ní ọkọ lóyún èpè tó bá ń kẹfùn dandan ni kó jà lórí ẹ ah. dandan ni kó jà lórí ẹ. ìmọ̀ràn wo lẹ́wàá bá wa fún àwọn ìdílé àwọn ọ̀dọ́ míì tí ń bọ̀ lọ́nà àbí abárí àwọn tí wọ́n ti kọyún sọ́wọ́ ọlọ́mọ lọ́wọ́ tí wọ́n ti kọyún sọ́lóyún lọ́rùn tí wọ́n ní àwọn kan wà lórí pé wọ́n kọ́mọ wọ́n ti kọ́mọ gbé ó sì ń dàdílé yẹn láàmú pé àníṣe orí oyè yín kan bẹ́ẹ̀ ń ta ẹ wà lọ. ẹ̀dá ẹ̀dá ń jà mí ẹ̀dá obìnrin yẹn ló ń jà wọn. Hmm. nígbà tán bá ti ṣe tán bá ní àwọn kọ́ làwọn ṣe nǹkan tó bẹ̀bẹ̀ ṣe ẹni obìnrin ó di ṣàṣà obìnrin kéèyàn máa bá ṣe láyé tí ò jẹ́ pé ó máa bẹ̀bẹ̀ ṣe níjọ́ náà kíníkan kíníkan ó bẹ̀bẹ̀ ó ṣe tán ó dòun tán ó wá níwọ̀ kọ́ lóní èpè gbọ́dọ̀ jà ẹ́ hmm. ó di dandan kékeré ó ẹ bá ìmọ̀ràn wọlé àní ẹ bá ń gbà wọ́n mọ̀ràn sẹ́. ẹ kàn ṣe pé kó ẹ̀kọ́ téèyàn bá ní jẹ kò fi irun mú ẹ̀kọ́ téèyàn bá mọ̀ pé ẹ̀kọ́ yìí omi lè jẹ kó má fi irun mú rárá hmm. Hmm, bó ṣe wà nìyẹn. ó dà ó dà ó dà ah. ẹ ṣe ń tá a fẹ́ mú tẹ rí n tó jẹ́ ń tẹ fọ́nrán gan síta nìyẹn. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ ìyá mi. hello ẹ káàárọ̀ ẹ kó ètò. àyẹyẹ ah, múlẹ́rọ̀ rèé ìpínlẹ̀ àtọ̀dán wo ní ìjà wo. ẹ kú ijó tàárọ̀ yìí o a pàdé ń patí mo ti mo ti ń fimú fílẹ̀ bá a ṣe máa rí <laughs> mo ti ń fimú fílẹ̀ bá a ṣe máa rí ibi wedding kan lọ tá a lè jọjọ ijó yẹn papọ̀ lónìí. a máa rí ìyá máa rí ẹ máa wọ̀ ní wedding pọ̀ nílẹ̀ ìjọba fúlàní wedding pọ̀ ìdìbò ṣe rí ọlọ́run kó ṣàṣàánú àwọn ọkùnrin wa torí gbogbo wa náà la bímọ ọkùnrin tá a bímọ obìnrin. àti kékeré la ti gbúdọ̀ máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀. nǹkan tí yóò bá ti ní jẹ má fi irun mú. èèyàn gbọ́dọ̀ fi irun mú má fi irun mú èpò jẹ kì í jà lóòjọ́. èpè hmm, kì í kí ọjọ́ rẹ ìgbà tí mo expect lèpè tó máa ń jà. ọmọdé burúkú bojú wẹ̀yìn ọjọ́ kọ́ lolúwẹ́rẹ́ pa ni. kò mọ̀ pé bẹ́ẹ̀ ni o kò mọ̀ pé òòjọ́ kọ́ lolúwẹ́rẹ́ pa ni hmm. mo máa jẹ bẹ́ẹ̀ ọkùnrin àti obìnrin mo máa jọ bẹ̀rẹ̀ mi ò fẹ́ sọ pé bóyá kí n da fọ́ọ̀tù yẹn lórí ọkùnrin nìkan. bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. gbogbo nǹkan tó bá lè mú kí obìnrin ṣépè fún ọkùnrin kí a máa kí ọkùnrin ìwò nínú ara ẹ̀ pé ìyàwó tí mo fẹ́ kókó kan fi ṣírò ara ẹ̀ rí pé màmá òun lòún fẹ́ sẹ́yìn tó bá ti rí ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí wípé ìyá òun lòún gbé sílé hmm. lòún fẹ́ torí hmm. bí ìyá ó máa tú ìyàwó ẹ̀ dáadáa hmm. obìnrin tó bá dẹ̀ rí ọkọ ẹ̀ rí bàbá pé bàbá mi tó dáa sí bàbá ẹ̀ tí bàbá ẹ̀ dẹ̀ dáa sí ó máa tú ìtọ́kọ̀ ẹ̀ dáadáa ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín àgbẹ̀. ọkùnrin ni pé yà ọmọ mo gbọ́ fúrógàmù ìdájú kọ́mọláṣẹ aláṣẹ ọlálọ́mí àti bàbá kọ́mọláṣẹ níjọ wẹ́ǹsì. wọn ń mà kọ́ sọ̀rọ̀ pé òun wà ní ẹgbẹ́ ẹ wo nǹkan rẹ ẹ wo lẹ́ǹtì tí wọ́n mà yẹn ti gò wọ́n mà yẹn. ẹgbẹ́ aláṣọ àbẹ́gbẹ́ ń bàtà. ẹ wọ́n mà yẹn ṣèyàwó òun. ẹ yàyà o. ẹ kí ló sọ ma. ẹ tẹ̀síwájú mò ń ṣe yẹ̀yẹ́ ni. wọ́n mà yẹn jẹ́ mọ̀ wípé náà yẹn jẹ́ mọ̀ pé ọlá ìyàwó òun jẹ tó ń fi fún tírẹ́sì rẹ̀ wípé kó lọ ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Hmm. ẹ wo ní ìyẹn àwọn obìnrin ẹni máa ń sọ sí nìkan ní àwọn ọkùnrin ìyálàyà ọkùnrin lóbìnrin jẹ. yẹ́sù oh, yẹ́sù kò sí oh. kékeré ọmọbìnrin kó tó jẹ́ fojú jẹ ìyálàyà wọn la jẹ́. àṣẹ ara wa obìnrin. ó hmm. oh, obìnrin yìí obìnrin yìí ò mọ̀ bóyá òǹgbẹ̀rẹ̀ láì. Hmm la fi ṣe sábàbí fún ẹ tó ń jẹ́ kí ọ̀rọ̀ náà báyọ. Mm. ibi tó bá dẹ̀ ti fi ẹrẹ́ báyìí ìjọ ìlànà oníkálukú wọn ti dàrú. níbi mm, mm, yìí èmi kò rọ̀ kó fi ọwọ́ wá ní gbogbo ètò tó bá jẹ́ fún ọkọ̀ àárọ̀ ẹ̀ kó wò pé ìyá ọmọ lòún jẹ kó ja gbogbo àdúrà yẹn kó kó ja gbogbo èpè yẹn nìkan fi àdúrà ràn ara ẹ lọ́wọ́ ọmọ tó bí fi yẹn máa ṣanjọ́ fún kó máa ṣe ọmọ fún máa ṣọkọ fún ibi tó yẹ wà yẹn àwọn ọmọ ọkọ ẹ̀ tó máa bá ṣòrojú òun ni kó fọwọ́ kó fi ọwọ́ ọ̀fẹ́ fà wọ́n mọ́ra. Hmm. nǹkan tẹ̀lé aṣọ fún yẹn kó fi ìfẹ́ kó fi lékè ohun gbogbo pẹ̀lú wọn. Hmm. ìyẹn ló ti tèmi láàárọ̀ ènìyàn ọkùnrin ẹ máa tọ́jú obìnrin ah, ẹ̀yin obìnrin náà ẹ̀jẹ̀ ẹ̀yin náà máa ṣiṣẹ́ hàn sí ọkọ yín bẹ́ẹ̀ni ìmọ̀ràn ti tèmi láàárọ̀ ènìyàn o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ àdúpẹ́ o ẹ kú gbogbo o kò ní rẹ̀ yín o. ẹlẹ́ Ah, ìyá àjẹ̀bú mò ń gbọ́ yín. ẹ káàárọ̀ àti jẹ̀bú ni mo ti ń pè o. ẹ ṣeun ma ọ̀dọ́ ọmọbìnrin ni yín ni àbí abilékọ. ó fi ọ̀dọ́ mọ ẹ̀ abilékọ ni mí. all right ma ó yẹ tẹ̀síwájú. mo fẹ́ ká sétò ni pé mo fẹ́ ra àwọn ọkùnrin torí irú nǹkan tí obìnrin yẹn ṣàlàyé náà ó ti ṣẹlẹ̀ sí náà nìkan bí ọdún mẹ́fà. kódà ah, ah inú tíátà báyìí lèmi tẹ̀ ti ṣépè fún yẹn ó dẹ̀ ti mọ láti gbà yẹn. inú yàrá iṣẹ́ abẹ tíátà rúùmù. bẹ́ẹ̀ni inú ibẹ̀ ni mo ti ṣépè fún. ṣé wọ́n kọ oyún sí àǹtí mhm. ṣé wọ́n kọ oyún sẹ́yìn náà lọ́rùn ni kò ń ṣe pé ṣe ló kọ sí mi lọ́rùn ṣé ni ó sọ fún mi pé òun ti gbọ́ òun máa gbà á ó wá sílé wa ó wá dájọ́ introduction fún mọ́mì mi so ìgbà tó dẹ̀ di pé àṣàyìn tó sàn èmi ṣì wà nílé lọ́dọ̀ wa kò wá kò yọjú kò ṣe ni mọ́mí mi wá pè mí pé àṣé kò ṣe kọ́ ọmọkùnrin yìí tó sọ pé òun fẹ́ gba oyún ṣé kò ṣe pé ṣe ló wá ń tàn wá pé kí n lọ bá thank God gbà kémi dẹ̀ ń fẹ̀kẹ̀ mi ì ṣe stupid relationship pẹ̀lú ẹ̀ mo tẹ̀lé lọlé so ìgbà tí adẹ̀rẹ̀ tí retí kó máa wá tó máa wá kò wá sẹ́mi ṣe kó lọ sí ilé wọn yẹn lọ́dọ̀ àbúrò dáàdì. tó ṣe gbọ́ pé mo wà lọ́dọ̀ àbúrò dáàdì ẹ̀ báyìí tó ṣe di pé ó sá fún mi ráúráú nìyẹn kò yọjú kò ah. pè kò ṣe àbúrò dáàdì ẹ̀ yẹn ló bá mi tọ́ oyún títí títí mo fi bímọ ìgbà tí mo bí tí mo fẹ́ bímọ ṣe ló jẹ́ pé wọ́n fẹ́ ṣe operation fún mi ní ilé eh, ìgbà tí kò sí ìtọ́jú tí kò sí sí ìtọ́jú ò péye tó ṣe di pé òun ló fa operation yẹn hmm. tí mo ṣe lajú kan ó wá àtijọ́ yẹn ó wá wá ó wá wá sí because special operation fún mi yẹn ká ní kò wá ní ìtẹ̀ ní ṣé pè fún bí mo ṣe wọ́n ti sọ operation yẹn tán wọ́n ti gbé mi padà sí wọ́ọ̀dù tí mi rẹ̀ tí ì lajú bọ̀ bóun ṣe wọlé báyìí tó ṣe wọnú wọ́ọ̀dù báyìí tí mo rí báyìí mo lajú mo kàn ṣe pè fún un ó wá jáde lẹ́sẹ̀kẹsẹ̀ mi tí mo ṣe wọ́n ní bí mo ṣe yé mí gan mi mọ̀ pé mo ṣe pè fún torí mi tí ì lajú lọ́jọ́ yẹn bọ̀ ọjọ́ kejì tí mo wá lajú tí mo jí ni ìyá ọkọ mi yẹn wá sọ fún mi pé àpé nǹkan tí mo ṣe fún ọkọ mi lánàá kúta òkú mi máa ṣe kó. mọ̀mọ́ ẹ̀ náà wà lọ́sibítù àbí ṣé. títí mo ṣe ń sọ̀rọ̀ irọ́ ò màmá ẹ̀ wá o àbúrò bàbá ẹ̀ tó bá mi tọ́ yín yẹn ni ìyàwó ẹ̀ tí ó sì mí. títí mo ṣe ń sọ̀rọ̀ tọmọ ti lé lọ́mọdún mẹ́fà ìyá òyọ̀ fún mi pa ayọ̀ mu. ìyẹn ìyá ẹ̀ gangan. ìyẹn ìyá ẹ̀ gangan mi rí wọn lókè mi rí wọn lódò ìgbà tó dẹ̀ di pé àwọn ẹni ẹlẹ́ni tó jẹ́ pé àwọn lọ́ba mi tọ́ yín tọ́ àwọn náà ní bùkátà tiwọn ìgbà tọmọ ọpọ́ mọ fifteen days ni mo kúrò lọ́dọ̀ wọn tí mo padà sílé wa láti ọmọ fifteen days mo ti kúrò yẹn kò pè mí kò sọ fún mi pé kí lọmọ jẹ kò sọ mi mọ mi tí ẹ rí hmm. so ọfíìsẹ́ǹtì yìí lọ́sẹ̀ wà ń pè mí ni bàbá ẹ̀ gangan tó jẹ́ pé òun náà wà láàyè ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ òun náà wà láàyè ọfíìsẹ́ǹtì ló ṣe ń pè mí pé ibo lèmi wà. yan bàbá ọmọkùnrin yẹn. yan bàbá ọmọkùnrin yẹn gangan pé ibo ni mo wà mo ní ibo ni mo fẹ́ wà mo wà nílé wa ó wá ní ẹ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé ọ̀rọ̀ ọmọ àwọn ìyá àwọn mọ́ ò kò jọ kó ìfi èrè kò jọ kó kò ah! mímú ní ìmọ̀ ń pa o èmi kọ́ ni mò ń ṣe ìmọ̀. àwọn òbèrè pé bó o lọ mọ o bó o lówó sukúù ọmọ o kí lọmọ ti ń jẹ o kú ìtọ́jú ọmọ láti ẹjọ́ yìí o wọn ò béèrè báyọ̀ ọmọ tí wọ́n máa ṣe lójútùú ni wọ́n ń béèrè lọ́wọ́ mi ló dé pé kọ́ ni mò ń ṣe pé mi kọ́ ni mo ṣe wọ́n ní ẹ torí ẹ páwọn rántí ìgbà tí mo fi géègùn nígbà yẹn pé bóyá òun ló ṣe pé tèmi wá báwọn máa ẹ fún lọ́mú ọmọ tòdù ọ̀yá kì mọ́lẹ̀. ẹ pé tèmi wá báwọn máa rí ègún yẹn padà mo ní pé ṣé bí mo hmm. ṣe wà yìí ṣé pé fún torí èmi kò tiẹ̀ mọ̀ nǹkan tí mo sọ lọ́jọ́ náà ṣé nǹkan tí mo sọ nígbà tí mo ìwà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan òun lẹ ń béèrè lọ́wọ́ mi ní ìmọ̀ kán kọ́kọ́ e ní ẹ send account number kán mọ̀ send owó. èkó ni èkó ni nǹkan ti ṣẹlẹ̀ èmi ti wà ń jẹ̀bùn sìn ìjẹ̀bù ni èmi wà ń sìn. nítorí mo ti ẹ ń sọ ní ẹ ti ẹ gẹ́ẹ̀tì mi dáadáa nítorí mi ti ẹ ń sọ ní wípé wọ́n wá rí i pé nǹkan ti discover mi rọ èèbò ìyá bàbá mi nù wọ́n ló ti discover mi rọ o wọ́n rí i pé nǹkan ti discover mi rọ látọdún mẹ́fà ó sì ti rí bó ṣe rí wọ́n wá rí i pé ayé ọmọ àwọn ọ̀bẹ sú ẹ́ kò sọmọ náà kọ̀tà sánsán ní tí wọ́n fi wá eh. bẹ̀rẹ̀ lórí pé pẹ̀lú ọmọ dáadáa ó ṣoríire wọn ò tiẹ̀ ní tí béèrè ọmọ èmi rò pé àkáǹtì nọ́mbà yín kọ́wọ́ ọmọ kọ́mọ gbókìtì jù síbẹ̀ ńlọ eh, eh, yẹn wọn ò fi bẹ̀rẹ̀ wọn ò ṣe yẹn. wọn ò pé owó sukú ọmọ sábà wa mánéjẹ amọ̀pá àlẹ́ sanwó òtọ́jú ọmọ yẹn tán ọ̀sán àdáríjì wa ni káàkàn mọ́ rí àláàtì kọ́mọ rẹ́ pìpìpìpì wọn ò ṣe yẹn o wọn ṣe yẹn báyọ̀ ọmọ wọn ò ṣe dáa ni báyọ̀ ọmọ wọn máa ṣe dáa ni wọ́n béèrè tó ó dà bẹ́ẹ̀ ibi wọn gbà ọ̀nà tí wọ́n fẹ́ gbàgbára ọmọ ta nìyẹn ṣàbíamọ nìyẹn ṣe ẹ̀ tí ṣe ẹ̀ tó ráyè lóde báyìí o ẹ̀yin èèyàn wa ṣe ẹ̀ ráyè lóde. nǹkan tó fẹ́ rọ àwọn ọkùnrin ni pé nǹkan tí wọn bá ní jẹ kọ́ máa fìrùn mu kọ́ máa ṣe èkó e, sẹ́yìn obìnrin tó jẹ́ pé oyè olórí burúkú tó jẹ́ pé ọkùnrin máa máa ṣe dáadáa sáwà máa ṣépè fún ìyànkùn mm. dáńsì rìn hmm. èèyàn kò já sí rìn káwọn ọkùnrin náà kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tó wọn lọ́wọ́ hmm. kó máa kó nǹkan táwọn nǹkan táwọn ò bá ní jẹba kó máa fi rán ẹ̀yin lẹ máa rí náà tẹ máa ní ẹsẹ̀ ẹsẹ̀ tó bá ti pé olúwa ẹ lóyún tán ẹ wá máa ṣe ségesège bíi iná inú òjò kò yẹ kó rí bẹ́ẹ̀ ah. kò yẹ kó rí bẹ́ẹ̀ ah. kọ́ lọ́ọ́ ṣàánú wa. ìyá jẹ̀bù ẹ wá máa lọ jẹ́jẹ́ yín ẹ̀jẹ̀ fàyè sílẹ̀ fẹ́ lómi. <laughs> <laughs> wọmi sí ẹ káàárọ̀ mọ. ẹ káàárọ̀ ìyá àṣàlẹ̀ múlẹ́rọ́. a kú wíkẹ́ndì ìyá ọkọ mi gbangba ọlọ́mọjà ń pè yín lórúkọ ìyá ọkọ mi gbangba. ẹyin kẹ̀kẹ́ tó ń jẹ yín ṣe ló rẹ́dì lómi. mo trust yín. a kú wíkẹ́ndì màá ẹ wo program ẹ̀rí ọlọ́run nìkan ṣoṣo ló máa ṣàánú èmi kàn fẹ́ rọ àwa òbí ká jọ ká máa tẹ̀ mọ́ àwọn ọmọ wa àtọkùnrin àtobìnrin pápá àwọn ọkùnrin ká máa tẹ̀ mọ́ wọn létí pé máa tírítímẹ̀ǹtì ká máa máa tírítímẹ̀ǹtì obìnrin kò dáa nǹkan tó dẹ̀ ń bí ò dáa mo rántí pé mo sọ̀rọ̀ kan lórí fresh fm yìí gbà kan pé kọ́lá the blessed memory pé mo máa ń lísìn sí program ẹ̀kọ́ tírú nǹkan tá à ń dìrò lórí ẹ̀yìn tó jáde. Mm sọ tó sọ pé ọmọbìnrin yẹn wá bá òun pé ọkọ òun ṣe nǹkan tó dùn òun gan tóun dẹ̀ ti òun ti mú mọ́ra títí títí títí tí pé ó sò ó sò kọ̀ǹtínú láti máa ṣe tóun dẹ̀ bọ́ra òun sí òwò hmm. tóun gégùn fún hmm. pé létà ègún yẹn wá ń jà hmm. létà tégún yẹn wá ń jà ó tún wá padà bọ́ra òun sí òwò òun gbàdúrà fún ṣùgbọ́n àdúrà ò bá mọ́ hmm. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa bẹ̀ àwọn ọmọ wa ọkùnrin kan ṣọ́ra mo rántí pé program kan náà mo mo mo gbọ́ lórí gbàràdà ọjọ́ yẹn ọjọ́ Wednesday ni mo dé láti ibi iṣẹ́ but mi ń fẹ́ sùn mi kò sí bó ṣe máa rẹ̀ mí tó mi ń fẹ́ sùn láì bá àwọn program kan ni àwọn bàbá kọ́mọláfẹ́ àti ọlálọ́mí ni wọ́n wá sọ pé obìnrin yẹn pé ó sọ pé òun bọ́kọ òun jìyà pé ọkọ òun dẹ̀ fàyè ní òun lára ah. pé tó kò ṣe pè fún o ó kàn ń sọ pé ẹlẹ́dàá òun á da ọkọ yẹn ah. láti máa sọ pé ẹ kò ní dáfẹ́ lẹ́dàá ẹ̀ náà ah. ìgbàkan àwo kan pé nǹkan wá kí bẹ́ẹ̀ ni àwọn bàbá tọmọláfẹ́ tó bá gbọ́n sí wa mo pè sí program yẹn lọ́jọ́ yẹn mm. làwọn wá ń sọ pé bóyá ń ṣe lóbìnrin yẹn ṣe pè fún lóbìnrin yẹn lòun ò ṣe pè mo wá pè wọlé mo ní ṣẹ́rí sà mo ní obìnrin yẹn mo ní mo wà hundred percent guarantee pé kò ṣe pè mo wá fi tèmi kan ṣe sample pé wàhálà kan ṣẹlẹ̀ láàrin èmi àtọkọ mi tó sò ní mi lára mm. tí mo dẹ̀ sọ fún pé mo fà ilé ọlọ́run lọ́wọ́ mo lọ síbi iṣẹ́ lọ́jọ́ yẹn àwọn tó ń gbọ́ program máa ṣọ́ra hmm. mo ní mo sọ fún pé mi ì ní ṣépè òṣùgbọ́n nǹkan tó ṣe yìí tó bá tọ́ lójú ọlọ́run mo fà ilé ọlọ́run lọ́wọ́ ṣé mo pé ìgbà tó lọ síbi iṣẹ́ lọ́jọ́ yẹn wàhálà kan ṣẹlẹ̀ sí ibi iṣẹ́ lọ́jọ́ tá à ń sọ yìí làwọn bàbá tọ́wọ́ láfẹ́ wá sọ pé màmá inú ẹgbẹ́ wo lẹ wà mo ní mi sí inú ẹgbẹ́ kankan hmm. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò mọ̀ pé ẹlẹ́gàá obìnrin tóbìnrin yẹn ò bá tiẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́dàá ẹ̀ hmm. ó máa jà fún hmm. ju bá a ṣe ń sọ yìí lọ bó tẹ̀ sọ lórí fúgàmù tí mo dá sí tipẹ́tipẹ́ kan báyìí pé obìnrin tó ní lára tó ṣépè fún irú obìnrin tí mo sọ nígbà tí Kọ́lá yẹn nígbà tó ní yẹn wá ń jà yé tiẹ̀ ó ló ti nì lára kọjá olóhùn hmm. bọ́ra òun sí olóhùn fún nígbà yẹn wá ń jà òun tún wá padà lọ bọ́ra òun sí kò bá mọ́ oh. bẹ́ẹ̀ yẹn nǹkan tí mo ṣe láti bàbá tó ń pè láti ìjẹ̀bú nìyẹn pé obìnrin tó fẹ́ bá lájọṣepọ̀ tó mọ bó ṣe tù lójú tó wá di pójú dé tó wá fárígá kanlẹ̀ kanlẹ̀ kanlẹ̀ o yóò easy láti tọ́ láti gbé wà ah. lóbìnrin máa ti mọ nǹkan tó ń <laughs> fara rọ kó wá ní lára títí tó máa fi bí ọmọ yẹn hmm. kó má tiẹ̀ wá béèrè kó má wẹ̀yìn wò títí tó fi bímọ tán kì í ṣe fọ́ọ̀tì obìnrin yẹn bó tiẹ̀ jẹ́ pé mo fẹ́ ra àwa obìnrin pé ká máa fi yèdè inú ká tó sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan míì wà mà tó jẹ́ pé ó máa ti dùn yàn kọjá pé ah mo jẹ́ ti farada farada farada ẹni tì mí débi tí ò yẹ kó tì mí dé ìyẹn mọ̀ pé lóòótọ́ à ń pera wa pé ká máa rè ká máa rè ṣé áńgẹ́lì tó àmọ́ áńgẹ́lì tó kọjá ńgbà tí ẹni yẹn sọ̀rọ̀ ẹ ti àǹtí tí wọ́n sọ̀rọ̀ yìí pé ìgbà tí wọ́n gbé òun kúrò nílé bọ́ọ̀rù pẹ̀lú ẹ̀jẹ̀ tútù owó mọ̀ pé kò tí kọ́ màá ràn níbo mo mọ nǹkan tó wò ó sọ <laughs> mo wá ń pè é sí pé kó wá máa rè ṣé irú ìyẹn ń sìn ẹ́ fẹ́ sọ fún mi pé nǹkan tó fi ara tútù sọ nínú ìlera burúkú burúkú ṣé <laughs> àwọn áńgẹ́lì tó ṣe kọjá bẹ́ẹ̀ ni mà àwọn áńgẹ́lì tó kọjá ìgbà tí ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu ẹ̀ ṣé mọ̀ pé kò tí kò tí ì tají rárá sáyé ìgbà tó ti sọ̀rọ̀ yẹn káwọn ọkùnrin wa kọ́ máa ṣọ́ra kọ́ máa ṣọ́ra ṣe káwọn òbí ká máa rọ èmi lọ́rẹ̀ẹ́ kan tó bí ọkọ òun ọjọ́ tó gbọ́wọ́ sókè náà òun ni bàbá ẹ̀ sọ fún pé ọjọ́ tó bá tún náà ìyàwó ẹ̀ ni màá ṣe é pè fún ẹ àtọjọ́ yẹn ó kò fọwọ́ kan òun mọ́ mm-hmm. so káwọn òbí káwọn bá ti máa bá àwọn ọmọ wa ọkùnrin káwọn bá ti máa bá wọn sọ̀rọ̀ káwọn àwa ìyá náà ká máa fàdúrà ran àwọn ọmọ wa lọ́wọ́ mm. káde máa sọ fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ pé nǹkan tó bá ní má fi rún mú o rí pé kò fáìn ìgbà tó fẹ́ ṣáájú ẹ̀ mọ́ra tó hmm. fẹ́ tura ah. ṣùgbọ́n ìgbà tó bá dojú ẹ̀ tán ló máa sọ pé ṣé mi pẹ̀lú eyín ṣé wọ́n lè rí ẹ mọ́ mi ṣá. ẹ mọ bẹ́sikẹlẹ́bẹ́ bẹ́sikẹlẹ́bẹ́ bẹ́sikẹlẹ́bẹ́ bẹ́sikẹlẹ́bẹ́ ah, bẹ́sikẹlẹ́bẹ́. ẹ wo ọ̀rọ̀ yìí dìpù gan torí àwọn máa sọ pé ká máa rèé ká máa rèé ṣùgbọ́n kì í ṣe hmm. áńgẹ́lì tó bá ń bẹ ìgbà tẹ wọ́n tán dègún yẹn. áńgẹ́lì tìgbà yẹn lè má sí àràǹdì báyìí. ó dẹ̀ má jẹ́ pé lo yẹn gánṣẹ́ ló ló ń jà kó jẹ́ pé ẹlẹ́dàá ẹ̀ gangan ló ń gbìjà ẹ̀ hmm. ó yẹ ká máa rò ó lọ ọlọ́run á ṣàánú fún wa. àmín àmín ẹ ṣé àdúpẹ́ ẹ máa wẹ fún ètò ọkọ mi ẹ wá lọ o ẹ jẹ́ ń láti mi o. ẹ ẹ káàárọ̀ o. àárọ̀ o. ẹ bá máa dókítọ̀. ẹ kú ojúmọ́ ẹ yes ma alhaji kabir ló ń pè láti ẹ ẹ kú ètò ọlọ́run máa wà pẹ̀lú yìí. ilé àtọ̀nà tí yín náà ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. káfọ́bìnrin lóyún ká kọ́ sóbìnrin lọ́rùn kí ìyàwó dà tọ́ kẹ́bí ìyàwó dà gbé kó kẹ́bẹ́ kó kẹ́bẹ́. ó lágbára. àwọn ẹbí ọkọ náà yìí wọ́n ta bíran ọmọ àwọn kan lónìí ọmọ àwọn kan lónìí. abẹ́rẹ́ sẹ́rí ẹnìkan pè lórí ètò tó sọ wípé àwọn olóyìnbó wọn ní charity begins at home. bẹ́ẹ̀ni. ẹ̀kọ́ ìtàn sílẹ̀ ń sọ láàárọ̀ ìbò ti ṣe pàtàkì tó ìpìlẹ̀ ló yẹ ká wò ìpìlẹ̀ ó yẹ kí òbí kó fún ọmọ ẹ̀ ní ẹ̀kọ́ tó péye láti lẹ̀ hmm. ọmọ tí ẹ̀ bá fún lẹ́kọ̀ọ́ tó péye hmm. obìnrin tó máa kọnu tí kò ń fẹ́ fẹ́ gan yóò jó obìnrin tó lè fẹ́ sílé yóò jó obìnrin tó lè fẹ́ sílé tó bá tiẹ̀ wá ṣèkì pẹ̀lú báyìí sílẹ̀ èdè òní hmm. tó bá tiẹ̀ ti wá fúnra wọn lóyún ìyá àti bàbá ẹ̀ ó ti mọ obìnrin yẹn níbi pé wọn àti ẹni lè kọ pé àwọn ò fẹ́ra wọn mọ́ tó tún máa la ìpè lọ. Hmm. tẹ́ bá wo ìgbésí ayé obìnrin ẹ̀rí pé ọlọ́run gan fúnra ẹ̀ ó fi obìnrin sí àyè àpọ́nlé tó pọ̀ hmm, hmm, nínú Quran ọlọ́run fún obìnrin ní àyè àpọ́nlé tó pọ̀ àdájọ́ fẹ́ pé obìnrin ah, sí nǹkan ẹlẹgẹ́ ni obìnrin nǹkan ẹlẹgẹ́ ọlọ́run máa fún obìnrin ní odidi àyà Quran kan ní àwọn afáàmọ̀ wọ́n dẹ̀ máa ń sọ tẹ́ bá dẹ̀ wo ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó làmìlaka nínú Quran ẹ̀rí pé àyẹ̀wò something was tó bò lára rẹ̀ ìpèrè fún rẹ̀ sọ̀rọ̀ wípé báyìí báyìí ni ó sì rí kí nǹkan kan tó ṣẹlẹ̀ ọkàn lásán ti tó. ṣùgbọ́n ọmọ tó bá ti ní ẹ̀kọ́ àtobìnrin àtọkùnrin tó bá ti ní ẹ̀kọ́ tó péye láti lẹ̀ wọ́n mọ̀ tọ́tọ́tọ́ ẹ̀ka sí i obìnrin ò ní sìnrìn débi pé yóò tẹ̀ fi kó sọ́wọ́ ọkùnrin tí ó ń fi kẹ́ ọkùnrin garawa ọkùnrin garawa hmm. ọkùnrin náà ò dẹ̀ ní tẹ̀sẹ̀kúṣe débi pé ó wọ obìnrin tí ó obìnrin tẹ́sẹ̀ rẹ̀ tí ní ẹsẹ̀ rẹ̀ ọmọ. ọ̀pọ̀lọpọ̀ tí ń tẹ̀lé nìyẹn kọ́lọ́hún sàánú wa o. ẹ ṣe àdúpẹ́ sà bàbá wa lápèjì. ó kì í ẹ pé ètò ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín o. àmín àmín ẹ ṣe àdúpẹ́ sà ẹ ṣe àdúpẹ́ sà ẹ ṣe àdúpẹ́ sà ẹ káàárọ̀ o. a kú ojúmọ́ aláyọ̀ o. yẹ ẹ̀rí àwọn ọkùnrin rẹ̀ ọkùnrin lèmi tí mò ń sọ̀rọ̀ náà. Ah, ohun yìí yẹn mo fẹ́ fi wò pé àwọn ọkùnrin yẹn sọkùnrin kọ́ lẹ́nu náà ni. ọkùnrin ẹ má lóòótọ́ ní táwọn ọkùnrin ṣe kò dáa ọ̀rẹ́ sàmù bẹ́ẹ̀ ń gbọ́ sà. mo ń gbọ́ yín ẹgbọ́n sókè. ẹnìkan fún ọmọ ẹgbọ́n mi kan lóyún. yes. ọmọ ẹ̀dẹ̀ ni ọmọ èké ni kò níyà kò ní bàbá. ok. ibi tí wọ́n ti á fún ọmọ ẹ̀dọ́. ẹyin rédíò yín yẹn lẹ̀ dáadáa ó ń tún jáde sókè. Okay ṣé ń gbọ́ ma. ó yá báyìí mo gbọ́. Mm. ibi tí wọ́n ti á fún ọmọ yẹn lóyún kọ́ yẹ̀bẹ̀ wa ni ẹni tó wá mu lọ sílùú yẹn ti mu wá sí ilé padà nígbà tí wọ́n mu wá wà náà ẹ sáà rí kọ́ndíṣàn mi kẹ́ tó mẹ́ni báyìí wá ní ìdáǹkan wọn láwọn èèyàn ọkọ rẹ̀ ń bọ̀ mo pè wọ́n pé wọ́n pé wọ́n pé wọ́n pé wọ́n pé wọ́n mo wá mo wá ká ọkọ náà ọkọ ló tún àmọ́ mú mi ṣe mo tún sọ inú ipò tí mo wà pé kéré pé àti rẹ́rù ọmọ inú ìṣẹ̀lẹ̀ àmọ́ kọ́ndíṣàn tí mo wà mm. tí mo wà pé ní iṣẹ́ ló ti yí pé tí n bá ń ṣiṣẹ́ ni ó kéré nù tí mo lè. ń tẹ̀kẹ́ ọmọ ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ ni sà pé pé mi ò ṣiṣẹ́ pé mo wà ní ìpèníjà ló ti yí bí n bá dá ọkọ̀ ọkọ̀ báyẹn ọkọ̀ wa máa mú mi sí ah. ní mo ní bàbà mo ń dóbò lọ́wọ́ gan ni. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ lórí afẹ́fẹ́ àìwí báwọn. ẹ má bínú sẹ́gbà kódà mo ń ṣe kinní kan lọ́wọ́ báyìí ní báyìí nǹkan kan kinní kan ọmọ yóò wà máa ń ṣe pé tóbi díjọ́ tí ọmọ yẹn bímọ wàhálà ẹ̀kọ́ kù a tún pè àpèyàkọ ìyàkọ wa nílé nìkọlá nígbà tí ìyọkọ dé ìyọkọ òré kankan sí ó sì dijọ́ kejì lẹ́nu ìyọkọ ti padà látìgbà náà la ti à ń pe ìyàkọ náà bí àmúṣe wọn ò lè pè yín látìgbà náà wọn máa mú yín sí èmi. ọmọ sì ti tọ́dún mélòó báyìí àbòsù mélòó. ọmọ ẹsẹ̀ ló lóṣù méje. ẹ ṣáà wà ń da akó kẹ́bẹ́. látìgbà yẹn báyìí ọmọ yẹn ò ní mọ̀ gbé ọ̀bọ̀n yẹn kò ní mọ̀ gbé ó dà ó tó gbèsè pé pẹ̀lú kọ̀díṣẹ́ tí mo wà hmm. ó ń fún lọ́dún márùn sí fóun ló wà ń bẹ̀. ayàyà o. ṣébè yẹn bá ń sọ́ra lè bọ́ ń bẹ̀. Ah, ṣe ṣe ń ráyé lóde báyìí o. ó lè bọ́ ń bẹ̀. ó lè bọ́ ń eh, bẹ̀ o. Eh, ah, ọ̀dà bàbá ẹ̀yin ròyìn náà ni ẹ fi èdè nú ẹ dákun ọ̀làgbà ọ̀làgbà ọ̀làgbà. hello. hello. ẹ kàrọ̀ ẹ pẹ̀tọ̀. làwọn kazeem olóhùn obìnrin ọpẹ́ ọdí ẹ bẹ́ẹ̀ ni màmí àwa mẹ́kọ̀ọ́ sí òfin náà ni. Hmm. ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Yes sir. ọwọ́ pẹ́rẹ́ǹtì ọkọ ló máa ti sábà wọ́ wájú. ẹ ṣáà wò. ṣe rí tí ọmọkùnrin bá ṣe irú mistake báyẹn. Hmm. kí wọ́n wá pé irú arábìnrin yẹn tó bá ti tàn wọ́n wá. kí wọ́n mọ bó ṣe bá bá sọ̀rọ̀. tí wọ́n bá nílé gbà sọ́dọ̀ hmm. pé bí agbára wọn ò gbé. ò kọ́ jẹ́ kó understand. Mm kọ́ dẹ̀ máa yọjú sí ní ìṣẹ́jú ìṣẹ́jú tàbí kí ọmọ náà máa yọjú sí wọn ṣẹ́rí tí ọmọkùnrin bá fún obìnrin lóyún nígbà míì ẹ̀rù á bà á hmm. especially tó bá bí ẹbí oníméjì báyìí hmm. ìkan tí wọ́n á lẹ̀ tó ti fún lóyún ìkejì tí wàá gbóyún wá ẹjọba ò lè fẹ́ ṣe é hmm. ṣe mọ̀ brain ò ní kọ́kọ́ settle á kọ́kọ́ máa sá kiri á dínà ẹ̀ ní kò sọ̀gbọ́n tó kọ́kọ́ fẹ́ dá bọ̀ táwọn pẹ́rẹ́ǹtì bá jẹ́ kí arábìnrin yẹn mọ̀ pé èmi ló fẹ́ o máa wù nǹkan tí ọmọ àwọn bá ṣe. tí wọ́n sì ń ṣojúṣe tí wọ́n ń kẹ lójú kẹ nímú tí wọ́n ò rórí apá kan dá kan sí. tí wọ́n ò rórí apá kan dá apá kan sí sẹ́ni gbogbo ètí pẹ́rẹ́ǹtì bá ṣe ní mọ́mẹ́ǹtì yẹn wọ́n ṣe fún ọmọ wọn nítorí ọjọ́ ọ̀la. ọmọbìnrin yẹn ọmọ wo tàwọn òbí mọ́mọ́ la. bẹ́ẹ̀ ni mà sẹ́ni hmm. tó bá wá dé lẹ́wù kan tí ara hmm. a máa ṣe ẹ̀tọ́ ẹ̀. Hmm, àwọn òbí àwọn òbí ò tiẹ̀ ní ò ní àwọn nígbà tẹ́bí ọba ti dá jìnnà sọmọ yóò ti mọ̀ pọ́ ọmọ òun náà ni ó di dandan fóun ok ok ok. so inú arábìnrin yẹn èrí pé ó wá ṣẹlẹ̀ ó wá ṣe pé ṣàpérò ní wáyé hmm. ó wá ń di ọjọ́ ọ̀la ìpè wá ń ja ọmọkùnrin ṣàpérò ní wáyé. bẹ́ẹ̀ni. so mistake yẹn ọwọ́ ọ̀fẹ́rẹ́tì ló máa ń wá hmm, kí ọmọkùnrin ní owó nígbà tó bá wà kékeré ẹ̀rù á tó bá fún yàn lóyún. pé bó o lọ ṣe àdóore double double everything na double double. ṣó ti yẹn mà. Mm. so àwọn parents lèmi máa fẹ́ rọ̀. kò sẹ́ni tó lè ṣe mí kékeré bọ̀tí rẹ̀ bá ṣẹlẹ̀ pé ẹ fà mọ́ra. nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ gan tán bá ti sọ fún ìyá wọn pé rárá ẹ mọ́ dáńgèrè kúlíkúlí ń wá wá èmi àti ẹ̀pà lájọ́ ń pàdé níbẹ̀ láti lè bá a jẹ́ pé wọ́n fẹ́ kọ̀ yẹn náà ni. hello sir ẹ̀hẹ́n so torí ọpọlọpọ òbí òpè ńgbà tó pè nìkan kọ́ wọn ò ní mọ̀ pé ọmọ wọn ń wà wí ni ọmọ pé wọn nìkan kọ́ kí ló dé ń lọ bẹ̀ kí ló dé tó lọ. so wọn. ó ti yé mi ti yé mi àwọn náà ń gbọ àwọn òbí náà ń náà ń gbọ ń gbọ ń gbọ ẹ ṣeun o ah! ọlágbára. àwọn tí ètò jẹ ẹ̀ẹ́dógún bí yẹn báyìí ní ìsìn ó tún fún tòní. àwọn ọ̀rẹ́ o. àríkẹ́ bí tó ṣẹlẹ̀ sí ò bá sọ síta kẹ́ ẹ gbọ́ a ní mọ̀ pé irú ìwà yẹn ọ̀yà pàláwùjọ. mo tọ́lá ní. ẹ sì ní mọ̀ pé kì í ṣe à ń fi ń ṣeré nù tẹlifíṣàn àwọn àfi ń ṣeré orí ìtàgé sinimá alágbéléwò ẹ̀wọ̀n kan nù wé ìtàn kan ẹ̀ ní mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ní òfò ríù. ṣe ẹ̀mí mímọ́ ọmọ. ẹ̀rí pé ríù fọ̀ríù ohun tá ẹ gbọ́ iná ló wá ń bí ríù gbogbo ìta tó ń gbọ́ lórí afẹ́fẹ́ làárọ̀ yìí ló ń bi ló ń bi ló ń bi ló mọ jáde. mo dúró lé. gbogbo ẹbí yòówù tí bá wá ń gbọ́ wa ọlọ́run fi àwọn ọmọkùnrin jíǹkì rẹ̀ ó mọ̀ dọ́wọ́ ẹ̀yin bàbá àtìyá àwọn ọmọkùnrin bẹ́ẹ̀ ń láti dákun dábọ̀ mọ́ ṣí àwọn ọmọ yín létí tó o bá ní jẹ mọ́ irun mú o lágbájá tó o bá ní jẹ mọ́ irun mú o tàmọ̀dò wọ́n bá sì jẹ́ pé ẹ wà nínú irú ẹbí tó ti yin ọmọ nù látọyún látijọ́ tọmọbìnrin ti sọ pé ó ń lóyún fọmọ yín ẹ lọ rèé wọ́n bẹ́ẹ̀ ti ṣe àtúnṣe o torí orí adé èésùn ta o ọmọ èèpo orí adé tẹ ẹ yìnà tẹ ẹ dájínà sí tẹ ẹ tẹ ẹ tari dànù tọ ọmọbìnrin tẹ ẹ tari wọ́n pé ìní ń dàdílé yín láàmú ògo lọmọ tẹ ẹ lẹ́ẹ̀fẹ́ yẹn tẹ ẹ lọ́mọ yín kọ́ lónìí ògo lẹ́ẹ̀fẹ́ nú ẹbí y nìyẹn o ẹ má jẹ́ pé ńgbà ẹ bá tó lọ rèé wójútùú sí bẹ́ẹ̀ ṣe mọ bẹ́ẹ̀ ti lọ rèé ẹbí ẹ bá ọ̀nà tẹ́ ẹ bá gbé gbà ẹ tètè gbé gbà á. ọmọ sọ pé gbà yẹn láyé ọmọ yẹn yẹn gangan ó tó dáa. gbogbo inú ilé nǹkan ọmọbìnrin ọmọ sọ gbogbo ohun tó wí ó ti mm. gbé gbèsè ẹ̀yin ọ̀dọ́ obìnrin náà tẹ̀sí jọ́dọ̀ obìnrin. ẹ bá ti ń rí ipasẹ̀ ẹ má ẹ má wulẹ̀ tẹ́ gbá kí gbá sí débi tí ọ̀wọ̀n wọ̀n kú wọ̀n fún yín òye yín ẹ má ẹyin náà ẹ má ẹ má ẹ má tara yín lọ́pọ̀ ẹ má rí pẹ́ni tẹ́ ẹ fẹ́ bá dòwò pọ̀ abẹ́rẹ́ tó lókun dì ní ẹ má rí pọ́ ọmọ tó lẹ́sìn tí wọ́n kọ́ ń lé e rè ní iná àwọn aníkíní kan aṣọ ọ̀nà ní fìyà ẹ̀gbọ́n iná ẹ̀ ọmọ sàn yín ẹ̀ mọ́ kó báyà àti bàbá yín ẹ̀yìn ọ̀dọ́ òde ìwòyí náà gan ẹ̀ lajú yín. fẹ́ẹ̀kan kan ọ̀fọ́jú àfẹ́ tó bá fẹ́ mọ́ tó bá fẹ́ kó nù sálángá. tó gbogbo ẹni tó bá wá wà ní ipò mo fi gégùn mo fi gégùn mo fi gégùn ẹ máa túbá látinú ọkàn yín wá ẹ jọ̀ọ́ torí ọmọ tẹ́ ẹ bí yẹn ẹ jọ ẹ jọ mo bẹ̀ yín ni ètò omúlérò ń bẹ̀ yín ẹ dákun torí ọlọ à ń gbọ́wọ́ sókè à ń lu obìnrin ṣẹ́rí pé ńgbà tó ọmọbìnrin yóò tó sọ ìrìn àjò rẹ̀ lẹ́ẹ̀kejì oníṣẹ́ ìsàtúnfẹ́ nìyẹn rí ó ní mm, mm, mm, àmọ́ ọjọ́ kan tí wọ́n tún tán náà nà mí wọ́n wá sọ fún wọn wípé ọwọ́ wọn yẹn wọ́n fi máa jẹ yán wọ́n fi máa jẹ̀bà wọ́n fi. <laughs> èpè kí n kí ọjọ́ rí ẹ má jẹ ntàn yẹn ọmọdé burúkú bojú ẹ̀yìn òjọ́ kọ́ lolúwẹ̀rẹ̀ pa ni. lóyin tó ní mm. kí ó sórí ire ó yàtọ̀ só sórí kò kú. olóyin ẹjọ́ o mo lè ronú dágbére fún tòní. àmọ́ ẹ̀yin náà fẹ́ wá bá wa lálejò lábẹ́ aṣọ orí àtọrùn retí yẹn mọ́ dé tí ń dùn ọwọ́ tí ń dùn yẹn mọ́ ti bá bí aṣọ. má ṣe wẹ̀yìn. ẹ pé orí àtọrùn ẹ wá bá wa lọ́jọ́ mondays méjì sí mẹ́rin lọ́sàn-án kejì méjì àbọ̀ sí mẹ́rin lọ́jọ́ wednesday. olóyin ẹ má tijú tó dàbí òkè lọ́dọ̀ yín yìí ó di pẹ̀tẹ́lẹ̀. àmọ́ kí bàjẹ́ yín mọ̀jẹ́ ó bàjẹ́ lóró káàkiri. a tún ń retí ìrànlọ́wọ́ fẹ́ ní tó bá tó fẹ́ ṣèrànlọ́wọ́ fún arábìnrin ìjẹjọ. à ń retí ìrànlọ́wọ́ àwọn èèyàn ti ń ṣèrànlọ́wọ́ lábẹ́nu ẹ̀yin náà ẹ̀dá ṣiṣẹ́ olóore. ká sèvù ẹ̀mí ọmọ ọ̀jẹ̀ ọ̀run tí ń bọ̀ yẹn àtìyá ẹ̀ bí ọlọ́run ọba yóò ṣe já gúnlé ayọ̀ lórí ẹ̀ sójú òpó zero nine zero one seventy six five sixty two ninety seven zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five tó bá jọjú òpó tèmi Dr. Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá mọ̀mí jí o àmọ́ tó bá jẹ́ ti orí orí mi àjọ wa o àjọ wa o ó ní bó ṣe jẹ́lẹ̀ fi gbọ́ lórí ètò òmùlérò ayọ̀ ni ó sì já sí amúròyìn ayọ̀ wà bá yín mm, ẹ máa fàdúrà ràn án lọ́wọ́ ẹ̀pọ̀ náà sójú òpó zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight fún ìwà akẹ́sọ̀jì àbí àjíà lọ bàbá aláǹkárá yẹbẹyẹbẹ. ó di láago méje tẹ́ gbọ́ròyìn àjà àbálẹ̀ dr olùtayọ̀ falẹ́tì òkèlọ́lá mọ́míjì ò mọ́mí jp èrè owó ọmọ àìkú bá lè ọ̀rọ̀ kó máa jẹ ti gbogbo wa ẹ ṣé o. London láti máa ṣe ìyàwó wa. ìyàwó dúró kó má rí lọ. bébí dúró kó má rí lọ. ìyàwó dúró kó má rí lọ. bébí dúró kó má rí lọ. ṣebí wọ́n. kájọ wá kájọ pé títí láì ṣé bí wọ́n láyàn fẹ́ ọkàn mi. kájọ wá kájọ pé títí láì ṣé nítorí ọmọ ló ṣe fẹ́ kọ̀ mí ni ìrònú ò dá nǹkan olólùfẹ́ mi ọlọ́run tó dáná lóhùn kò sùn ó máa fún wa ní tiwa nínú rírí jẹ nínú àìrí jẹ dúró tì mí olólùfẹ́ mi ṣọ́ra ẹ̀tàn pọ́lódé ìwọ nìkan láyànfẹ́ mi ṣọ́ra ẹ̀tàn pọ́lódé bébì ìwọ nìkan làyàn fẹ́ mi. Fresh FM nìbàdàn la wà. a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí àsìnkì káàbọ̀ sábàlá akéde àti ìpolówó ọjà ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn ẹ má gbàgbé pé àkókò yìí náà ẹ láǹfààní láti mú ìkéde àti ìpolówó ọjà yín wá wá sì tún di aago mẹ́ta rí kọjá bí ìṣẹ́jú mẹ́wàá lọ́sàn-án àyè wà fún yín pẹ̀lú tòǹtì aago méje orí kọjá ogún ìṣẹ́jú àṣálẹ́ àti àsìkò yòówù tẹ́ ẹ bá fẹ́ àwa láti tẹ́ lọ́rùn ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí iṣẹ́ abẹ ọ̀fẹ́ fún àìsàn ojú cataract èyí láti ké sí gbogbo ènìyàn táìsàn ojú cataract ń yọ lẹ́nu wípé ilé ìwòsàn ojú ẹlẹ́ta eye foundation ẹlẹ́ta academy ìbàdàn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ CBM tí wọ́n ṣèrànlọ́wọ́ owó tùlù fún ṣẹ́ abẹ ọ̀fẹ́ fún igba ènìyàn two hundred táìsàn ojú cataract ti sọ wọ́n di afọ́jú ọ̀sán gangan èròǹgbà àjọ yìí ni láti dá mímọ wòran padà fún gbogbo ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí àti láti fi bu ọlá fún kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba dr mahood ọlálékan balógun ètò yìí yóò wáyé ní ọjọ́ kẹrìndínlógún monday ọjọ́ kẹrìndínlógún tí ń bọ̀ yìí ní ẹlẹ́ta high institute ẹlẹ́ta academy nìbàdàn ọ̀fẹ́ ni ìforúkọsílẹ̀ ọ̀fẹ́ ni iṣẹ́ abẹ oògùn nìkan lẹ́ ó sanwó fún olùkéde ẹlẹ́ta eye foundation. ìkéde ń tẹ̀síwájú ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ yakini kazeem láti àdúgbò ìdí ayùn rẹ̀ nílùú ìbàdàn wọ́n kàn sí àgọ́ ọlọ́pàá wípé lọ́jọ́ kẹwàá oṣù karùn-ún ọdún tá a wà yìí bàbá òun tórúkọ rẹ̀ ń jẹ́ yakini gbàdàmọ́sí ẹni àádọ́rin ọdún seventy years èèyàn dúdú ẹni tó lè sọ èdè yorùbá lẹ́nu dáadáa wọ́n kúrò nílé lọ sí oko wọn tó wà ní agbègbè lẹ́sẹ̀kẹsẹ̀ ìdí ayọ̀lẹ́ nílùú ìbàdàn látìgbà náà bàbá òun ò tí ì padà wá sílé o àwa ń pàrọwà fún ẹni yòówù tó bá bá wa rí bàbá kí wọ́n dákun kàn sí àgọ́ ọlọ́pàá tó wà nítòsí tàbí kí wọ́n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero five eight one five four seven zero five lẹ́ẹ̀kan sí zero eight zero five eight one five four seven zero eight ẹ ṣe púpọ̀ èèyàn tiwa náà ò ní sọnù o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí alihaja s àyìnkẹ́ kaka àti àwọn ọmọ wọn wọ́n kí alihaji adégbénga kaka kú oríire ọjọ́ bíi àádọ́rin ọdún seventy years wọ́n sì ń gbàdúrà yìí pé kí ọlọ́run jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra àmì o ẹ ṣeun púpọ̀ tẹ̀ ń gbọ́ wa. from BBC News World Service. So now, at last, the brand new stadium has come alive with all the noise and colour of one of the world's great sporting events. What if you could copy the desert's most famous animal to design a more environmentally friendly building? Is Kim Jong un trying to train a young generation of warriors in a new frontier, cyberspace? Search BBC News World Service wherever you get your podcasts. Good education is the passport to the future, as tomorrow belongs to those who prepare for it today. At Fountain University Oshogbo, we don't just prepare the foundation to help students live their dreams. We impact them with entrepreneurial and leadership skills that gives them competitive edge in the labor market. Apply now for 2022-2023 academic session into the College of Basic and Medical Sciences, College of Natural and Applied Sciences, College of Management and Social Sciences, College of Law and postgraduate programs. Join us to enjoy quality education in a serene environment with each free academic calendar at an affordable fee with an installment payment option. For more information, visit fuo.edu.ng for details on available programs. For more inquiries, call 080 0810 Fountain University. Make your ambition a reality. At ShopRite, you'll find everything you need and more. Products like Par 475 gram pasta spaghetti at 349 naira 99 kobo and Par 3 liter vegetable cooking oil at 4,999 naira 99 kobo only. Prices valid till May 22nd, 2022. ShopRite, lower prices you can trust always. There are moments in life when you're just so scared and you feel like just giving up